الحمد لله الواحد الأحد الفرد الصمد خلق السماوات والأرض وما بينهن وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إله الأولين والآخرين وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله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 Ibadallah dájúdájú tí a bá wo ìgbésí ayé ọmọ èèyàn a rí i pé àwọn ọ̀tẹ́sì Islam nínú àwọn Yahud àti àwọn Nasara àti gbogbo àwọn abọ́gibọ̀ ọ̀pẹ àti àwọn aláìlẹ́sìn gbogbo wọ́n ń dojú kànjá wọn wọ́n ń dojú rẹ̀ kọ àwọn obìnrin mùsùlùmí wọ́n sì ń sánà ní gbogbo ọ̀nà láti rí i pé obìnrin mùsùlùmí ó dá wọn lóhùn fún ìpè táwọn ń pè é àti pé ibi táwọn ń sẹ́wọ́ sí pé kọ́ gbà ibẹ̀ náà lọ gbọ́dọ̀ gbà tí ó bá ṣe bẹ́ẹ̀ àti pé ń ti ń bẹ láàrin àwọn àti ẹ̀ ní ìjà yọ wá sí òpin ṣùgbọ́n nígbà tí obìnrin mùsùlùmí tó bá kọ́ sí kún sí pípé táwọn ń pè é tọkọ láti gba ń táwọn ń fi ń lọ ní dájú òun náà ni pé ìjà ti ń bẹ láàrin àwọn kò ní í wá sópin yóò túbọ̀ máa ni kí ló dé tó fi dẹ́pẹ́ àwọn Islam nínú àwọn ata dárúkọ àwọn yìí obìnrin mùsùlùmí nìkan òun nìkan ni wọ́n dojú nǹkan ajá wọn kọ́ sábàbí ni pé ntí wọ́n ń pe obìnrin mùsùlùmí lọ sídìí pé kó ṣe àwọn obìnrin Yahudi ti síwájú ṣe àwọn náà ti ṣe gbogbo àwọn abọ́gibọ̀ pẹ̀bìnrin náà ti ṣe àwọn aláìlẹ́sìnbìnrin gbogbo àwọn náà ti ṣe obìnrin mùsùlùmí nìkan ló kù tó ṣe pé wọ́n ń pè kọ̀ wọ́n ń ṣẹ́wọ́ sí kókó ń rí wọn ìdí nìyí tó fi wá jẹ́ wọn ìyànjú wọn náà ní pé bóbìnrin mùsùlùmí náà ti ṣe jẹ́ àwọn ń pè tó ná darapọ̀ mọ́ àwọn táwọn ti ń gbé gbèsè aburú irú ètò wọn fẹ́ kóbìnrin mùsùlùmí ó gbé tí wọ́n ti ń ṣe ìsẹ̀mí àdánù irú ètò wọn kóbìnrin mùsùlùmí lọ sí díẹ̀ ìdí nìyí tó fi jẹ́ pé wọ́n náwó wọ́n nára wọ́n ń gbìyànjú lóríṣiríṣi ọ̀nà gbogbo àwọn ọ̀nà téèyàn fi báyàn sọ̀rọ̀ láyé gbogbo ẹ̀ ni wọ́n lò tó fi torí ẹ̀rọ ayélujára wọn gbogbo rẹ̀ ni wọ́n gbìyànjú láti lò lójú ọ̀nà àti pé àwọn obìnrin mùsùlùmí náà láti darapọ̀ mọ́ àwọn ẹni tí kìí ṣe mùsùlùmí máa gbégbé sí aburú máa ṣe tẹ̀mí àdánù eléyìí tí padà jẹ́ kéèyàn padànù ayé kéèyàn ṣòfò àlùkìyàmà ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó pàkíyèsí wa lọ́pọ̀lọpọ̀ nínú alukur'an láti sọ́ra fún àti máa tẹ̀lé ojú ọ̀nà àwọn yahood àti ojú ọ̀nà àwọn nasara àti gbogbo àwọn abọ́gibọ̀ pẹ̀ gbogbo àtàwọn aláìlẹ́sìn wa qalu kunu hudan aw nasara tahtadu qul bal millata ibrahima hanifa wa ma kana minal mushrikin ọlọ́wọ́n bẹ́ẹ̀ lẹ́dàá ó ní wọ́n máa pèpè ike di ọ̀kan nínú àwọn yahudi àbí ẹ di ọ̀kan nínú àwọn nasara kẹ́ẹ̀ bá àjẹni tí wọ́n mánà. ẹ̀yin máa fi yé wọn pé ojú ọ̀nà tànàbí Ibrahim eléyìí tó ṣe pé òun lójú ọ̀nà tọ́já gaara tọ́já ipò pé ni lọ sídi di lọ́n lónìí ká soso ká má ṣe fi nǹkan kan sorogún pẹ̀lú rẹ̀ nínú ìjọsìn à ń papọ̀ mọ́sápà kò sí ní ojú ọ̀nà Ibrahim aleyhi ó fi ojú ọ̀nà ń sọ́lọ́ ojú ọ̀nà àǹbọ̀gìbọ̀ ọ̀pẹ̀ kìí ṣe ojú ọ̀nà tànàbí ibrahim aleyhi salam wa ma kana minal mushrikin ibrahim aleyhi salam kọjọ́ kan nínú àwọn ẹni tó ṣe pé wọ́n ń ṣẹbọ sọ́lọ̀ ojú ọ̀nà tiwa nìyẹn o ojú ọ̀nà ẹ̀sìn islam ojú ọ̀nà kásínlọ́n lónìkan ojú ọ̀nà kámẹ́dàlúrú papọ̀ mẹ́sàpà ọlọ́ni yá ayọ̀ alladhina amanu ittaqullaha haqqa tuqatihi wa la tamutunna illa ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ̀páyọ̀ ọlọ́wọ́n bá nípa pàk pè páyà rẹ̀ ẹ má ṣe gbà láti kó láì jẹ́ pé ẹ jẹ́ mùsùlùmí ojú ọ̀nà wo gan làwọn Yahudi àti àwọn iná ni wọ́n pe àwọn obìnrin mùsùlùmí lọ sí díẹ̀ òun lójú ọ̀nà káwọn obìnrin wa káwọn náà kún wa, bọ́ sí ìhòhò kí wọ́n yé wọ aṣọ irú ìtọ́lọ̀ wọn bá ní kí wọ́n wọ̀ nígbà tí wọ́n bá jáde nílé wọn ojú ọ̀nà ọmọlúwàbí ojú ọ̀nà àwọn wọ́n fẹ́ kọ́ si sílẹ̀ káwọn náà máa gba ojú ọ̀nà àwọn ẹni tó ṣe pé ojú wọn ti wọn ò ní tìjú ojú ọ̀nà àwọn ẹni tó ṣe pé ti jò dànù kúrò lára ojú ọ̀nà tó fẹ́ káwọn obìnrin mùsùlùmí náà máa gbà nìyẹn ẹ rí ká máa pe àwọn obìnrin lọ sídìí ẹbọ wòhò ẹ máa rìn wòhò ẹ má wọ aṣọ sọ́rùn ma ẹ má wọ sọ Islam kìí ṣe ìpè tó bẹ̀rẹ̀ lónìí àbí lánàá àwọn yahood àwọn náà ni wọ́n ta àti ara ẹ̀rù àwọn náà làkọ́kọ́ ẹni tó kọ́kọ́ pèpè lọ sídìí rẹ̀ ní ayé anabi wa muhammed sallallahu alayhi wa alihi wa sallam arábìnrin kan nínú àwọn al-ansar àwọn ará madina ó gbé ọjà rẹ̀ tó fẹ́ tà ọta amáríkandíyà ó di ọjà ní ìgbà tó di ọjà ọta ọjà yìí fún àwọn yahood banu qaynuqa wọ́n ra ọjà yìí lọ́dọ̀ arábìnrin yìí tán ibi tóbìnrin yìí wá jókòó sí wọ́n á bẹ̀rẹ̀ sí ní ti lọ wípé kò ní òsíjú lẹ̀ àbí kí ní bẹ lójú rẹ̀ ti ń bò kí ló fi dájú àwọn obìnrin yòókù lọ àwa wí ní ẹ wàá máa fi nǹkan kan ẹ máa fi bójú yín àmọ́ ń tẹ̀ ń bò tó dojú yín náà lọ ni dákun sí kíní kó jẹ́ àwòjáre kí ni bẹ́ẹ̀ ń bẹ tó ń bò wọ́n sábẹ̀rẹ̀ sí ní bá obìnrin yìí sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ yìí ṣùgbọ́n ìmánì àti ìtẹ̀lẹ́tọ́lọ́ ìtẹ̀lẹ́sà nàbì sallallahu alaihi wa alihi tí ń bẹ fóbìnrin yìí tó nípa gidi kò jẹ́ kó dá wọn lóhùn lẹ́yìn gba gbogbo ìyànjú pẹ̀lú rẹ̀ pé kó síjú lẹ̀ tí ò síjú lẹ̀ àwọn Yahudi wọn wá dàbí ọgbọ́n tí ọgbọ́n burúkú tí gbé ní ní rọrùn ọwọ́ wọn ló pé sí wọn wá lọ wá ọ̀nà láti mú aṣọ jìlìbáàbù rẹ̀ eléyìí tó wọ̀ tó gbó látòrí títí wọ́n mú aṣọ yẹn ní déédéé wọ́n ra fi kọ́ bí èso kan wọ́n fi èso kan kọ́ lọ́nà tó ti pé tóbìnrin bá ti dìde èso yẹn yọ ya sọ láti orí títí wálẹ̀ báyìí ni arábìnrin dìde láì mọ ète táwọn ti dá ó dìde báyìí èso fasọ ya ni ya sọ yìí ọ ya bó ti ya báyìí ìhòhò arábìnrin yìí hàn síta àwọn Yahudi wa sí ní sí ní fobìnrin awé tá a ní kó síjú kó síjú tí ètò tó dojú lò sí sí báyìí ọ̀tàn àbí ọ̀tàn ọ̀tàn díẹ̀ àbí ọ̀tàn díẹ̀ orí bẹ́ẹ̀ ni wọ́n wà ọ̀kan nínú àwọn mùsùlùmí tó ń rí ní ti ń ṣẹlẹ̀ ránṣẹ́ lọ́ọ̀kan ló ń bá gbéra ló bá di ọ̀dọ̀ àwọn ẹni tí ń tán iṣẹ́ yìí wò bó ti ṣe bẹ́ẹ̀ lu nínú wọn nìyẹn ó gun lágùn pa títí tó ń tẹ̀ fi kú àwọn Yahudi náà dáwọ́ jọ pa arákùnrin yìí síbẹ̀ ìròyìn dé wá bá nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ní ìgbà táwọn mùsùlùmí tó kún bẹ pariwo ìrànlọ́wọ́ ẹ̀yin mùsùlùmí ẹ má dàkúnlẹ̀ ẹ má dàkẹ́ ẹ̀ ń tẹ́ ń ṣẹlẹ̀ yìí ẹ wá pèsè sí báyìí la Nabi sallallahu alayhi wa sallam gbéra pa pẹ̀lú gbogbo àwọn sàhábà ó di ọ̀dọ̀ àwọn Banu Qaynuqa anabi sallallahu alayhi wa sallam ó fúnlẹ̀ mọ́ wọn pa wọn láṣẹ kó fi Madina sílẹ̀ wọ́n ti tako àsọyípọ̀ eléyìí tí ń bẹ láàrin wọn àtànàbì sallallahu alayhi wa alihi wa sallam májẹ̀mú tí wọ́n jọ dá nípa bí wọ́n ti ṣe máa gbélú Madina lálàáfíà láì jẹ́ pé wọ́n ta àwọn mùsùlùmí lẹ́nu wọ́n ti takò òfin yìí báyìí nǹkan kan wàá ṣẹ́kù tí kò fi Madina sílẹ̀ lọ báyìí lánàbì sallallahu alayhi wa alihi wa sallam ló lé àwọn Yahud Banu Qaynuqa kúrò ní Madina látàrí ntí wọ́n ṣe fún arábìnrin mùsùlùmí yìí báyìí akramakallah ẹ̀rí pé láti ìgbàdégbà ọ̀pọ̀ nínú àwọn ẹni táwọn náà ń pera wọn mùsùlùmí àmọ́ tó ṣe pé mùnàfíkì lásán lọ́pọ̀lọpọ̀ nínú wa wọ́n gba ìsìn wọn ò gbófin rẹ̀ mọ́ wọ́n máa ṣàfihàn lójú ayé wípé àwọn gba ìsìláàmù gbọ́ àti pé mùsùlùmí làwọn gan alára ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn òfin àti ìlànà eléyìí tó wà nínú ẹ̀sìn Islam ẹ̀rí tí wọ́n máa fi ṣe yẹ̀yẹ́ wọ́n máa fi rẹ́rìn wọ́n máa sọ pé àwọn ò lè ṣe eléyìí o àwọn ò lè tẹ̀lé eléyìí ń ta wọn o nítorí pé ìsìláàmù tàwọn táwọn gbà kìí ṣe ìsìláàmù eléyìí tó ti kọ́ fa pọn lọ́wọ́ ìwọ ló fa pọn lọ́wọ́ ẹlẹ́nu yẹ̀gẹ̀rẹ̀ aláìmẹsẹ̀ ń sọ o sì fẹ́ wà lìjẹ́nà yóò máa fi jìlìbáàbù yóò máa fi ṣe yẹ̀yẹ́ yóò máa fa àwọn obìnrin tó ṣe pé wọ́n wọ jìlìbáàbù yóò máa fi wọ́n rẹ́rìn ní ìgbà táwọn obìnrin kúnlé ayé tí wọ́n jáde níhòòhò ọmọlúwàbí láti inú ilé wọn bí ìgbà tó ṣe pé wọn ò ní bàbá wọn ò ní ìyá wọn ò lálámòjútó wọn ò tiẹ̀ lẹ́nìkan tó ṣe pé ń fẹ́ wọn fún rere èèyàn jáde nínú ilé rẹ̀ ó ti gbogbo òdílẹ̀ ọ̀rẹ́ ní bá ó fi kúrò ní agboolé wọn ó fi bọ́ sádùúgbò ó tún kúrò ládùúgbò ó tún bọ́ sí gbòòrò òlu ẹnì kan fún un bó o lè ṣe múra nípa báyìí ẹranko wa ni ọ níbi làákà ìtọ́lọ̀ nǹkan ọ̀dà amakọ́lá ju ni amakpáyé ń ṣe bẹ́ẹ̀ àti pé tọ́mọ bá ti kàwé tọ́ba múra nímúra wèrè bẹ́ẹ̀ wọ́n máa sọ ju ló bí eléyìí ọ̀làjú wo ló bí kí ọmọ anyi tẹ́ bí ọmọ tó ti di géńdébìnrin ọmọ tó ti kó ti lé ní ọmọ ọdún mẹ́wàá kọjá sí nílé ọdún mi ti tọmọ ọgbọ̀n ọdún omi gan ti wọ gòjì kọ́rẹ́sẹ̀ tí sọ àwọn ọlọ́dún mẹ́ẹ̀ẹ́dógún wá sí ọdún ogún wọ́n wá jáde ńlé wọ́n gbé pátá lásán jáde wọ́n wá wọ lẹ́gìsì wọ́n wọlé pátá wọn lẹ́gìsì yọ wá mú etí kọ́lọ̀ rẹ̀ tó ṣe déédéé kọ́lọ̀ awọ ara rẹ̀ àwọn ẹni tí bá wá wò tí wọ́n bá tẹ́jú ma inú wọn tó mọ̀ pé lẹ́gìsì òun náà lọ́wọ́ kì í ṣe pé ìwòwò pátápátá lọ́wọ́ subhanallah ilaahi pátá rẹ̀ wọ́n máa rí yàtọ̀ bóyá pátá dúdú ni wèrè wọ̀ àbí pátá pupa àbí pátá funfun wọ́n máa wá wò pé haha èwo tún lélẹ́yìí àwọn náà máa wò pé orí ṣe é dàrú tó báyìí bẹ́ẹ̀ ni wèrè dùn wò lọ́jà tanijẹ́ pẹ̀lú wọn lọ́ma ẹ̀rí ìtọ́jáde nínú ilé wọn tó gbé kọ́mú lásán jáde ó gbé kọ́mú lásán jáde ó tún wá gbé fìlà abámúdọ́gba ó gbélé orí ọwọ́ adé sálẹ̀ ọwọ́ bọ́ńṣọ̀tì fọ́mù àti bọ́ńṣọ̀t àti fìlà abámúdọ́gba èyí ti jẹ́ olùbẹ́sẹ̀ máa wọ̀ ní New York àti New Jersey báwọn ti ṣe máa wọ̀ nìyẹn yàtọ̀ sí àwọn ará oko táwọn ń gbé náà jà ẹ̀yin náà kẹ́ darapọ̀ mọ́ àwọn ìsọ̀wọ́ àwọn ẹni tó lajú oko yìí ni kẹ́yìn náà máa rìn hòhò kẹ́ ẹ lè bá àjọ àwọn èèyàn àwọn èèyàn tó ti dẹranko wàlà hawla wàlà quwwata illa billah ọ̀làjú wo ni bẹ nínú kọ́mẹ̀yàn kọ́ wọ́n aṣọ dànù kọsọ pé aṣọ ọyẹ òun ìhòhò lọyẹ òun ọ̀làjú wo ni bẹ nínú kọ́mọ èèyàn kọ́mọ ṣèṣe ẹranko kó yẹ ṣèṣe ọmọlúwàbí ọmọlúwàbí lọ́lọ́wọ́n bẹ ẹlẹ́dàá wá sí ọ kí ló dé tó ọmọ wa múra nímúra ẹranko nímúra ẹni tó ṣe é pé ọpọlọ rẹ ti dàrú ọpọlọ rẹ kò ṣiṣẹ́ má wọ́n ti fi há pàrà wàlà hawla wàlà quwwata illa billah ẹ̀ pọ́ńdọ́lọ́ sọ Muhammad sallallahu alayhi wa sallam من سورة الأحزاب قل يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما الله نرى النبي صلى الله عليه وآله وسلم قل لأزواجك صفا ويا وره ترى وني ووا ني واجي واجو ẹni bá fẹ́ pèèyàn sí dáadáa oní ọ̀kọ̀ọ̀kọ̀ lò lórí ara rẹ̀ èwo ni ká sọ fáwọn èèyàn wípé dáadáa ní ká ẹ máa ṣe kó sì jẹ́ pálá ìdálẹ̀ yín èwo ni ká sọ fáwọn èèyàn kó wọ́n jáwọ́ nídìí ìbàjẹ́ tí wọ́n sì jẹ́ bàbá àtàlẹ́ wọn nídìí káyọ̀bìlẹ̀ jẹ́ torí ẹ̀ ọlọ́run sọ fáwọn ẹbí sallallahu alaihi sọ fáwọn ìyàwó rẹ̀ kọ́ wa ma lórí àwọn ìyàwó rẹ o àtàwọn ọmọ rẹ bìnrin torí pé àwọn ni wọ́n wà wájúwájú àtìyàwó àtàwọn ọmọ tiẹ̀ wọ́n ní sá ilmọ́mìnì àti gbogbo àwọn obìnrin àwọn olùgbàgbọ́ òdodo ibi tó ti bá gbogbo wa wí nìyà o àfi ńgbà tí wọ́n bá sọ ẹgbẹ́ ìwé èso olùgbàgbọ́ òdodo ambọ̀sibọ́sí pé ìyàwó rẹ yọ jẹ obìnrin fún olùgbàgbọ́ òdodo èmi á pé ta ni mùsùlùmí ìwọ náà sọ pé mùsùlùmí lèmi tí wọ́n sọ pé ta ni múmìnì wọ́n náà sọ pé múmìnì lèmi ìwọ náà ni wọ́n ń bá wí wọ́n ní kí Ànábì sallallahu alaihi wasallam kó sọ fáwọn ìyàwó tiẹ̀ àtàwọn ọmọ rẹ̀ bí àti gbogbo àwọn obìnrin múmìnì lápapọ̀ díjọ́ pé àti ọlọ́run ọba lélẹ́yìn nínú gbogbo mùsùlùmí mẹ́wàá èèyàn mélòó ní ń tẹ̀lé mẹ́wàá sí iye èèyàn tí ń tẹ̀lé ó kéré púpọ̀ nínú gbogbo mùsùlùmí ọgọ́rùn èèyàn mélòó ní ń tẹ̀lé iye èèyàn tí ń tẹ̀lé sí ọgọ́rùn èèyàn ó tún kéré jọjọ <clears throat> nínú gbogbo mùsùlùmí ẹgbẹ̀rún èèyàn mélòó ní ń tẹ̀lé iye èèyàn tí ń tẹ̀lé sí mùsùlùmí ẹgbẹ̀rún ó tún kéré jọjọ nínú gbogbo mùsùlùmí mílíọ̀n èèyàn mélòó ní ń tẹ̀lé ẹ rí i pé nínú gbogbo mùsùlùmí mílíọ̀n bóyá lè rí èèyàn ẹyọ kan àbí èèyàn méjì sí mẹ́wàá tí wọ́n ń tẹ̀ láṣẹ yìí. àwùjọ wọn náà wọ àwùjọ wo obìnrin mélòó ní wọ jilbab obìnrin mélòó ní wọ hijab tí wọ́n máa ń tí ìyàwó rẹ̀ ń wọ jáde jàkáàdì sáníyàwó rẹ̀ gbé jáde láàárọ̀ yìí tí wọ́n máa ń táwọn obìnrin rẹ̀ ń wọ jáde ebi léèsì wọn gbé jáde tí wọ́n máa ń tíyàwó rẹ̀ ń wọ jáde ebi kí ní dààmú ọ̀sìn ni ebi ìwọ náà ojú rẹ ọ̀pọ̀ sí tíyàwó rẹ ń gbé jáde ṣé bá ń kára ni ìyàwó rẹ sọ́jáde ńlérí ńjọ́ kan kọ́mẹ́jẹ́ pé aṣọ ọ̀lùmọ̀ǹká lọ́wọ́ ṣèbí wọn náà mà ipa àwọn obìnrin wọ̀nyí báyìí àti ọlọ́run ọba tọ́lọ́run fi pa wáyìí wọ́n ti fi há para wọ́n kì í tẹ̀lé bí ti wùlé kéré ma yẹ̀yẹ́ gan ni wọ́n máa ń fa àwọn obìnrin tó bá wọ̀ ọ́ ṣe wọ́n máa sọ pálá ìlàsọ méjì tí ń gbé jìlìbáàbù káyé jìlìbáàbù àbẹ́ẹ̀ ti ń pè bẹ́ẹ̀ ni wọ́n máa wí yọ́n máa fẹ̀sì ṣe yẹ̀yẹ́ ọlala ìlàsọ méjì tí ń gbé jílíbà bà káyé ìwọ ọmọ ń gbà mí gbogbo aṣọ ọrọ́tọ̀ ń wọ̀ káwọn léèsì tó ṣe pé ó hu ihò lára tó tó gba orí ọmọ tuntun tó ń gbé káwọn eré lásán ni aṣọ táwọn obìnrin tí tí ní aṣọ mélòó ṣé wọn náà gbogbo ètò ló ti ojú wa sí ní ìgbé bàbá tún wẹlé yìí wọ́n pa àwọn ti rírí lára wa bàbá tún wẹlé yìí wọ́n sọ pé àwọn ti rírí lára àwọn tani sọ pé àwọn ti rírí lára rẹ ó jọ pé àwọn àgbáyé lọkọ tiẹ̀ ìwọ ọlọkọ ẹyọ kan àwọn àgbáyé lọkọ tiẹ̀ àwọn tẹ̀ ń jọ nájà àwọn tẹ̀ ń jọ ná ṣọ́ọ̀bù àwọn tẹ̀ ń jọ wọkọ̀ alájàpá àwọn ti rí lọ́rùn rẹ wọ́n ti rí wọ́n tún ti rí wọ́n tún ti rí ọwọ́ àmọ́ wa bó ti ti lọ jẹ gbèsè tó tún ra sọ míì ọlọ́mọ ẹ̀ lálásọ ẹyọ kan gbogbo ẹ̀ náà wọ́n sọ pé olú ẹ ti wọ̀ ńgbọ̀jẹ́ pé àwọn ọkọ rẹ ni àkàràmọ̀kọ́mọ́lá àwọn obìnrin tọ́jẹ́ pé àwọn wọ jìlìbáàbù yẹn aṣọ tí nílé wọn tí máa ń wọlé ọkọ̀ kan láyé kò ní wọ sátì èkú kò ní wọ kan lẹ́ẹ̀mejì tan dànù àkàràmọ̀kọ́mọ́lá ẹ rí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin wọn yẹn nígbà tó ti pé wọ́n ti játa mọ́kọ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ti mọ́kọ ọkọ ti gbẹ̀wù dání fọ́pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin wọn àbí ìyá alágbájá náà kọ́ yìí bẹ́ẹ̀ ni ìyá alágbájá ni àmọ́ gbà tó bá wà nulẹ̀ ń bọ́ ń bẹ̀ yóò máa rùn pani bí irú bí ẹ̀gúsí bí àlùbọ́sà ìní ọmọ àrùn lára rẹ̀ nígbà tó wà nulẹ̀ nítorí pé ọkọ ẹ̀ ó ti fi òun náà ó ti fi òun náà àwọn ti lọ́jà nígbà tí wọ́n jáde lọ síta lọ́kùn lọ́fíńdà bóra ni gbogbo ọmọ ẹja láti mẹ́lì mẹ́wàá láti máa gbóòórùn lọ́fíńdà tó dára fi sára ńgbọ́ bá wà wà nulẹ̀ yọmọ àrùn tòmátì níwájú ọkọ àlùbọ́sà àti irú wàlà hawla wàlà quwwata illa billah òfin ọlọ́run ọba ẹlẹ́dàá wa ọ̀dà lórí pé tẹ́ bá jáde nínú ilé yín ẹgbẹ́ sọ yín pamá ẹgbẹ́ sọ yín pamá òfin ọlọ́run ọba nìyẹn ngbàtọ́lọ́ ń sọ fún anabi sallallahu alayhi wa alihi wa sallam sọ fún àwọn ìyàwó àtàwọn obìnrin àwọn ọmọ mi ní nígbà tí wọ́n bá jáde lé wọn òfin yẹn rọ̀ mọ́ tí wọ́n bá jáde lé wọn kí wọ́n jẹ́ ẹni tó gbé aṣọ gbàgẹ̀rẹ́ wọn wọ̀ eléyìí tó ti pé yóò bò wọ́n látòrí dé sàlẹ̀ yóò bò wọ́n látòrí títí dé ìsàlẹ̀ bẹ́ẹ̀ lòfin ọlọ́run bá wí yàtọ̀ sí tóbìnrin bá wà nulẹ̀ pẹ̀lú ọkọ rẹ̀ gbogbo èyí táwọn Yorùbá ń pè ní bòde kọlà àwọn aṣọ olówó iyebíye ti sàlẹ̀ àpàtì tó níhùn ọkọ rẹ̀ lọ́ọ́ máa wọ̀ fún ọkọ rẹ̀ lọ́ọ́ máa wọ̀ fún lọ́wọ́ máa wà wípé masha Allah la quwwata illa billah mo dúpẹ́ fọlọ́n pé nsí nọ́mbà mú lára obìnrin yìí ẹni tó yẹ kí n fẹ́ ni mo fẹ́ masha allah obìnrin lọ dáa tó báyìí masha allah ọpẹ́ ni fọlọ́n yàtọ̀ sí wọ tó ẹ pé ńgbà tí ọba jáde ló tún fọwọ fọwọ́ gbójú pé ni àbó nǹkan òun náà ni òun náà ni òun máa wọ̀ fáwọn aráyé ni aráyé lòun ìgbà tó ń jáde ńlẹ̀ rẹ̀ yẹn ọlọ́run lọ́ọ́ gbọ́dọ̀ gbọ́ sọ hàn ọ̀ gbọ́dọ̀ gbọ́ lá hàn wà á gbé pamọ́ ìtumọ̀ jìlbáàbù nìyẹn aṣọ tá à ń fi gbọ́ sọ pamọ́ ẹ ẹ mọ̀ pólísì méjì lọ́sọ obìnrin ni ọ̀ṣọ́ àkọ́kọ́ òun gangan lára rẹ̀ ara rẹ̀ yẹn ọ̀ṣọ́ ni ọ̀ṣọ́ ẹlẹ́ẹ̀kejì òun náà lásoge tọ́wọ̀ àti ara rẹ̀ àtọ́soge tọ́wọ̀ ọlọ́run kò gbé jìlbáàbù le jìlbáàbù yẹn òun yóò bu ọ̀ṣọ́ méjèèjì mọ́lẹ̀ òfin ọlọ́run ọba ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين كيلوتي تلو با في سوفين Ọlọ́run na ṣàlàyé Ọlọ́run ní jìlbáàbù ta ní káwọn obìnrin ọmọ wọ̀ nígbà tí wọ́n bá jáde nílé wọn yìí òun náà ní nǹkan tó kéré jù tí wọ́n fi dá wọn mà wípé àwọn obìnrin wọ̀nyí ọmọlúwàbí làwọn eléyìí àwọn ẹni tó ṣọ́ abẹ́ wọn làwọn eléyìí àwọn eléyìí nítorí pé tóbìnrin bá ti jáde tó bá fi lè gbé ọ̀sọ́ rẹ̀ hàn tó fi hàn àwọn èèyàn kò sí tàbí ṣùgbọ́n nínú gbogbo èèyàn mẹ́wàá tó bá rí èèyàn mẹ́sàn-án tí wọ́n rò sí ni pé táwọn bá kọnu sílé ìkò ní kọ̀ torí pé ta ni wọ́n náà soge fún tẹ́lẹ̀ náà ṣé báwọn ẹni tó tí ọmọ rí ọ náà ló soge fún ọ̀n fẹ́ kó rí ọ nínú ọ̀sọ́ rẹ̀ ọ̀n fẹ́ kó wù ọ kó tún ọ wò wọ́n sì ti wù ọ wọ́n tún ọ wò nǹkan tí ó padà ṣẹlẹ̀ lára rẹ̀ náà ni pé sáwọn ò lè rélé yìí bá ṣe nì eléyìí ò lè ṣe bá ṣe nì yàtọ̀ sẹ́ni tó wọ jìlbáàbù ọlọ́wọ́n bá ti fi ń yé wa ń bẹ̀ ọ́ ẹ̀dínà ayé ọ̀rọ̀ fún eléyìí ló kéré jù nínú tí ó jẹ́ kó wọ́n dá wọn mà báwọn obìnrin tó pa bẹ́ẹ̀ wọn mọ́ eléyìí àwọn eléyìí wọn kì í ṣe wọn náà wo orí ńlá wo ọlá ńlá tọ́lọ̀ wọn bá ṣe fóbìnrin látara jilbab wọn náà wo àbùkù ńlá eléyìí ti ń ka àwọn obìnrin látàrí àìlò jilbab àbùkù ńlá ń kàn wọn ẹ̀tẹ́ eléyìí tó ṣe pé kò láfiwé ó ń ṣẹlẹ̀ sí wọn látàrí pé wọn wọ jilbab ẹ rí i pé irú máa sọ pé ha aburú kẹsì ẹ̀fẹ́ sí òun lónìí tán ọlọ́run lọ́yọ̀ọ́ ibi tó ń gbà bọ̀ bẹ́ẹ̀ ni àwọn bọ́ìsì kan ni wọ́n di oníwájú àtẹ̀yìn ọpẹ́lọpẹ́ fáwọn ọlọ́kadà kan bọ̀ ló fi ráyè rápálá ló ń fi sá lọ sẹ́ni tọ́wọ́ jìlìbáàbù irú rẹ̀ a máa fẹ́ ṣẹlẹ̀ sí àfẹnití máa ń wá láti pé kọ́lọ́ wọn bó bínú sùn ẹnìkan tí ó máa ronú àti tìbàjẹ́ lọ ẹni tọ́wọ́ jìlìbáàbù tọ́lọ̀ ní káwọn obìnrin ọmọ wọn kọfẹ́ẹ̀ sí ọlọ́ni dhalika adna ay yu'rafna fala yu'dhayn eléyìí ló kéré jù nínú tó fi dá wọn mà pé àwọn obìnrin tó pa bẹ́ẹ̀ wọn mọ́ làwọn eléyìí àwọn eléyìí kì í so ń bàjẹ́ àwọn eléyìí kì í so ń sekúsi obìnrin fẹ́lẹ́ lẹ́yìn ẹnìkan ò sí tí ó fẹ́ ní wọn lára torí ẹ̀ ń ló ṣe pàtàkì ike kí àwọn obìnrin mùsùlùmí kí wọ́n tẹ̀ láti ọlọ́run nípa káwọ́ jìlìbà ìwọ ọkọ náà ọwọ́ ni ìyàwó rẹ o ìwọ ọ̀farama ìbòrí tí ń lò wò irú ìbòrí wo gan náà ni ìbòrí ìkàrọ̀ra balẹ̀ náà ni o ọkàn débi orúnkún rẹ̀ lọ́ba ń yarí wọ́n bá tún yẹn lẹ́fẹ́ sí ọ wọ́n tún pè pàdé fámìlì lórí pé kò fi ilẹ̀jọ́ máa lò ṣébó ń lówù láti máa lò ọwọ́ á ní ìwọ ọ̀farama tí ìbòrí bá ti ju èjìká lọ ìwọ ò lè gbà fóbìnrin kankan ó dájú pọ̀ ọ̀gbádùn àrùn bẹ lára rẹ ọ̀gbádùn àrùn bẹ lára rẹ ó ń ṣekúṣe níwọ gan lára nítorí pé ìwọ gan lára ó ní tó máa wò lára àwọn obìnrin ọ̀wá ń fẹ́ kí ìwọ náà san àwọn ẹni tó ń wo obìnrin tiwọn náà lẹ́sàn-án kún ó lè lára ìyàwó tiẹ̀ náà tí ọba àjẹbẹ ìyàwó tiẹ̀ ó lóun fẹ́ máa boro òun láṣìírí ìwọ wá sọ pé kó o tú àṣírí ara rẹ o jẹ́ káwọn èèyàn ó rí tèmi náà rí lára rẹ ńlọtẹmí lọ́rùn ọdájú pọ gbádùn nǹkan ṣe ọ gọlọsì gbé ọ lọ síbítù tó tí wọn ò lè rí nǹkan ṣe sí àfi kí wọn darí rẹ lọ sáró eléyìí túmọ̀ sí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin gan àwọn ni wọ́n jẹ́ sábàbí táwọn ìyàwó wọn ò fi sin lọ àìmọye nínú àwọn nǹkan là ń gbọ́ tóbìnrin ọmọ sọ pé òun ti lo jìlbáàb kọ́kọ́ òun tó dà sí rọ́ọ̀fù ọkọ òun sọ pé òun lé òun lé tó bá yẹ pé jìlbáàbù náà ló ń fẹ́ máa wọ̀ òun ọ̀fara mẹ́ jìlbáàbù ń tóun torí pé ìyá tóun kọ̀wọ́ jìlbáàbù kan rí bọ́ọ̀ wá ní ó ti wá jẹ́ pé wọ̀là kọ́kọ́ ẹni tó mọ̀ ọwọ́ jìlìbáàbù nínú ilé tó ń ìyá rẹ̀ ọwọ́ jìlìbáàbù rí tó wá ṣe àṣewàlẹ̀ tó burú ni tó wọn tó wọn fi fìtì ìyá rẹ tó fi ṣe tó fi ṣe sampo wípé ìyá rẹ kò wọ jìlìbáàbò rí nígbà tí ìyá rẹ ò sì ti wọ jìlìbáàbò rí àwọn ọmọ yẹn lọ lé wọn jáde nígbà tí ìyá rẹ ò ti wọ jìlìbáàbò rí ìwọ náà lára ńkọ́ kò sí nǹkan tó fẹ́ fi jìlìbáàbò ṣe so eléyìí túmọ̀ sí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọkùnrin àwọn gàtà ni wọn kọ dínà àwọn ìyàwó wọn láti sin lọ àwọn náà kọ dínà àwọn ìyàwó wọn láti máa wọ jìlbáàbù jìlbáàbù yìí òfin ọlọ́wọ́n bá ní àti ọlọ́ọ̀ni ọlọ́wọ́n bá tún wá ṣe ní rọrùn ìyàwó rẹ fúnra ara rẹ òun náà lọ́lọ́ fowó rẹ ló fi ra sọ́tò fi rán jìlbáàbù ìyàwó rẹ ń wọ jìlbáàbù inú wa ń bí ọlọ́dẹ orí ọwọ́ ara rẹ wípé kí lọ́ fẹ́ máa wọ jìlbáàbù sí níran tiyín ẹnìkan ọ̀wọ́ jìlbáàbù rí kí wọn á ní tí ìran yín bá jẹ ògidì ìran àwọn aláìlórí lọ́wọ́ tí ìyàwó tiẹ̀ sì fẹ́ sin lọ kí wọn á ní jẹ́ kó wọn sin lọ mọ̀nà kó wà lìjẹ́nà. akramakumullah abdullahi bin abbas radiyallahu anhuma ó ní nígbà tí ayé ayé sọ̀kalẹ̀ gẹ́gẹ́ bí agbẹ̀wọ́rọ̀ eléyìí tí ali ibn abi talha tọgbà alátọ́dọ̀ abdullahi bin abbas radiyallahu anhuma ó ní ọlọ́run ọba ẹlẹ́dàá wa ọ̀pọ̀ àwọn obìnrin mọ̀mìnì ọ̀pọ̀ àwọn láṣẹ wípé ní gbogbo ìgbà tí wọ́n bá jáde kúrò nínú ilé wọn láti lọ gbọ́ bùkátà kan lóde ilé wọn àni ọ̀pẹ̀yìn àwùjọ àhọ́n pé kí wọ́n gbọ́ ojú wọn mẹ́fọ́ kẹrọ oṣù hẹ́lì láti orí wọn ńlá sọ tí ó bójú wọn ti wá yọ wá máa lọ bẹ́ẹ̀ gbàgẹ̀rẹ̀ títí dé ilẹ̀ bẹ́ẹ̀ jalabi pẹ̀lú àwọn jẹlẹ̀bà. ويبدين عينا واحدة أن يجكا إن ووا في سلة تو في مارينا wọ́n ti sọ pé àwọn obìnrin yẹn nǹkan tó máa sábà ṣe nígbà yẹn òun náà ní pé ẹyin ju ọwọ́ sí òun ni wọ́n máa fi sílẹ̀ òun nìkan ni wọ́n hàn síta tí wọ́n máa fi ríran. sọ báyìí ìní ibn Abbas ló túmọ̀ ayà yìí Muhammad ibn Sirin ọ̀kan nínú àwọn olùmọ̀ni ní ayé àwọn tàbí'í ó ní mo bi Ubaydah as-Salmani ọ̀kan nínú àwọn olùmọ̀ àwọn tàbíì nípa ọ̀rọ̀ Ọlọ́run tó ní yudnina kí ni túmọ̀ ọ̀rọ̀ Ọlọ́run tó ní ẹjẹ́ aṣọ gbàgẹ̀rẹ̀ yín wọ̀ láti orí yín máa lọ sílẹ̀ bẹ́ẹ̀ ìmọ̀ túmọ̀ rẹ̀ ṣàlàyé fún mi as ó wá mú aṣọ rẹ̀ tọ́wọ̀ ó ọ wá sọlẹ̀ aṣọ ńlọ gbàgẹ̀rẹ̀ ọ wá fi ẹyinjú ẹyinjú rẹ yọkan ẹyinjú apá àlàáfíà ó fi sílẹ̀ ọ̀hàn síta ó ní tùmọ̀ àyà yìí sọ ẹ sì máa yí pé àwọn aṣíwájú wa rere àwọn lọ́gbà kùránì yé jù wá lọ mẹ́fà sí gbọ́ yé iná lọ yẹ káwa náà ká gbọ́ yé eléyìí ni ìtumọ̀ jilbab eléyìí tọ́lọ́ ẹlẹ́dàá wa tó káwọn obìnrin ọmọ àwọ̀ kíkí màá tó sì wá ń bẹ̀ òun náà ló ti gbọ́ yẹn ike gbogbo obìnrin tá a bá rí tọwọ jilbab àpọ́nlé yọ wà fúnra obìnrin bẹ́ẹ̀ àwọn èèyàn máa wò pẹ̀lú ọ̀wọ̀ ipe eléyìí báyìí kìí so níranù ẹni tó pa bẹ́ẹ̀ rẹ̀ ma òun náà lélẹ́yìí àwọn ẹni tó ń wá wàkúwà láti ṣèṣekúṣe wọn ò ní kọnu sírò obìnrin bẹ́ẹ̀ àwọn ẹni tó ṣe é gbé àwọn máa lépa àwọn obìnrin láti ṣe wọ́n sùn dà wọn ò ní lépa arú obìnrin báyìí nítorí pé aṣọ tó gbé wọn ó ti ra yìí àpọ́nlé àti ọ̀wọ̀ fún un yàtọ̀ sí àwọn ẹni tó ṣe pé wọ́n ń síra wọn sílẹ̀ wọn ò tiẹ̀ mà pé nǹkan kan bẹ lára wọn tó lẹ́tọ̀ọ́ sí káwọn ó bò àkàràmọ̀kùnmọ̀lá àwọn ẹni tí ń pèpè ní gbogbo ògbà wípé kí obìnrin kó síra rẹ̀ sílẹ̀ kó bọ́ sí hòhò kó jára ta àwọn eléyìí á rí i pé ìyàtọ̀ tó ń gbà o náà ni pé wọn fẹ́ gba obìnrin kúrò lọwọ tìjú wọn fẹ́ sọ obìnrin dání tó ṣe pé ìwà ọmọlúwàbí yóò kúrò lọwọ rẹ. wọ́n sì ń gbìyànjú láti sọ àwọn obìnrin làwọn ẹni tí wọ́n máa hùwà bí ọmọ ata, tí wọ́n máa hùwà pálapàla tí wọ́n máa hùwà rádaràda tí tara bẹ́ẹ̀ máa rìnrìn kùnrin èyí tí ó mú wọn máa kúṣe eléyìí tí ó mú kí gbogbo nǹkan polúkúrú káyọ bàjẹ́ pátápátá fala wallahi ma fil aishi khayrun fala wallahi ma fil aishi khayrun wala dunya idha dhahaba al-haya'u afáyín ni wallahi kò sóore nínú sẹ̀mí máa o bẹ́ẹ̀ ni kò sóore nínú ìgbésí ayé máa ní ìgbà tí ìtìjú bá ti kúrò lọ́rọ̀ àwọn èèyàn orí wo máa nígbà tá a bá ti ní ìtìjú máa orí wo lọ́dẹ́kùnmá nínú ilé ayé nígbà tó mi yàn tó bá ti fọrọ tìjú tó bá ti fi hápára tí ìtìjú kúrò lọ́rọ̀ oníkálukú kò sóore mọ́ kò sóore ìtìjú ní bẹ́ẹ̀ la fi jọyàn tí ó bá ti sí ìtìjú wàláhì á dára wa pa ti àwọn ọkùnrin gan tẹ́ rí wọn ìhòòhò làbá máa rìn gbogbo obìnrin ìhòòhò wọn bá bọ́ sí ìtìjú ní bẹ làáfi máa rọ ọ̀rọ̀ wo lọ́yẹ ká sọ èwo ni ọ̀yẹ ká sọ ìtìjú ní bẹ làáfi máa ma ìwà wo lọ́yẹ ká hù èwo ni ọ̀yẹ ká hù àmọ́ ńgbà tójú bá ti fọ́ ìtìjú náà máa sọnù ni kọ́lọ̀ ẹlẹ́dàá kọ́mọ́fọ̀ wà lójú fala wallahi ma fil aishi khayrun wọlé الدنيا إذا ذهب lẹ́yà o. àwọn fi بابورا. bá búra kò sóore nù tẹ̀mí ma kò sì lè sóore nílé ayé rárára ní ìgbà tí ìtìjú bá ti kúrò lọ́rọ̀ àwọn èèyàn. obìnrin obìnrin mùsùlùmí má jẹ́ kí púpọ̀ àwọn ẹni tó ti játa tí wọ́n ti bọ́ òwò ọ̀tàn jẹ o àwọn ẹni tí ń rìn òwò àwọn ẹni tó ti já sọ kúrò lára má jẹ́ kó tàn jẹ àwọn munafiqat tí wọ́n ń tanra wọn dànù tí wọ́n wọ aṣọ yọ́rọ́yọ́rọ́ aṣọ bí aṣọ tó ṣe yí pé wọ́n fi léwọ́ tí wọ́n gbé láyà wọ́n tún arọ afi ìborí munafiki kan wọ́n fi lé má jẹ́ kí tí wọ́n tàn jẹ o àwọn obìnrin tó pé wọ́n wọ ṣòkòtò tí ó fún pínpín irú ṣòkòtò tàwọn ọkùnrin tí wọ́n arọ agbé kọ́nsẹ́ẹ̀tì kan tí wọ́n gbé láyà yóò tún wá fi ìbòrí péńpé kan tó ṣe pé kọ̀kọ́ dé èjìká rẹ̀ yóò gbélé mọ́tẹ́ká ọ̀mù láti kí iyọ̀ tán jẹ o àbáwọn ẹni tó ṣe é pé àwọn wọ́n ti wọ́n gbogbo ẹ̀dànù pátá korongodo ló kọ pé bí mùsùlùmí náà làwọn tí ọlọ́run wa sọ pé wùtẹ́ wọ̀ lọ́jà lọ́dọ̀ tòní alọ́kànlẹ̀ sí wà má jẹ́ kí tán jẹ o nítorí pé ilé ayé wa dá wa lónìí lórígun mẹ́rẹ̀ẹ̀rin ilé ayé àwọn ọ̀tọ̀ ọlọ́run ọ̀tọ̀ òfin ọlọ́run àwọn ni wọ́n pọ̀ ń bẹ̀ jù àwọn ẹ̀tọ́ yẹ pé kò wù wọ́n kẹ́nìkan máa tẹ̀lé tọ́lọ̀ ọ̀pọ̀ àwọn lọ́kàjẹ́ kẹ́nìkan kò ń tẹ̀lé tànàbí Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ìdínú tí wọ́n bá ti lọ ń tẹ̀lé tọ́lọ̀ ń tẹ̀lé tànàbí gbogbo orúkọ kórúkọ oríkì kóríkì tí bàbá àtìyá rẹ̀ tí òfin sọ gbogbo ẹ̀ ni wọ́n òfin sọ nítorí pé wọ́n fẹ́ lé wọn náà kó ń di ẹ̀sìn àtẹ ah, ah, mà pé gbogbo àwọn tìjọ ti pàdé pẹ́nìkan gbọ́dọ̀ tẹ̀sìn ni èyí ti jẹ́ tó gbọ́dọ̀ ajẹ́ pé díẹ̀ sì ni wọ́n tẹ̀ bàjẹ́ á rí pa lé wọn náà kú ọ̀nbẹ ìṣesí ọmọ èèyàn mi ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ilé ayé lónìí ẹnìkan bá ti wá di ẹ̀sìn mú ọ̀rọ̀ rẹ̀ ṣe déédéé pẹ̀lú ọ̀rọ̀ anábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam torí àsìkò kan bọ̀ tó ti pẹ́ ẹnikẹ́ni tó bá di ẹ̀sìn rẹ̀ mú yọ dàbí ẹni tó ti pé ògùn náà ló dì mú ni ẹ̀rù ń bọ̀ àwọn akọ́mọ́sí pásìkò náà láti wọ̀ báyìí akramakumullah níṣẹ́ lọ́yẹ kí wọ́n obìnrin mùsùlùmí kọ́ darapọ̀ mọ́ àwọn mu'minat àwọn mùmíní bìnrin mùsùlùmáàt àwọn mùsùlùmí bìnrin àwọn ètò jẹ́ pé wọ́n jẹ́ rasikhatun fil imani wal islami wal ilm tí ẹsẹ̀ wọn rí lẹ̀ mú dáadáa nípa imani nípa islam àti ìmà àwọn ètò yẹ àti ọlọ́run àwọn kì í fi sílẹ̀ wò ìlànà anabi muhammed sallallahu alayhi wa alihi wa sallam àwọn kì í sọnù o ọgbọ́dọ̀ gbìyànjú láti rí i pé àti Ọlọ́run ni wọ́n ń tẹ̀lé àkọ́kọ́ èèyàn tẹ̀ láti Ọlọ́run kó pòfò èèyàn kì í tẹ̀lé tànàbì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam kó pàdánù pẹ̀lú pé tó ń tẹ̀yìn ò lè pòfò ò lè pàdánù àwọn kan tí wọ́n fi ọ́ ṣe yẹ̀yẹ́ wọ́n fi ọ́ rẹ́rìn pé ibi tí ayé lajú dé yìí táwọn ti dé ipò páwọn ń rìn wòwò gẹ́gẹ́ bí àwọn ti ṣe dé àwọn sáyé kẹ́nì kó tún wá wọ dábòlẹ̀ látòkè délẹ̀ ló ń bora rẹ̀ wọ́n wá ń fi wọ́ rẹ́rìn yọ dá wọn lójú ní ìgbà tó bá di pé wọ́n ń filé ayé sílẹ̀ gẹ́gẹ́ bí ó ti ṣe dá wọn lójú ní ìgbà tó bá dénú sàárè wọn yọ wá dá wọn lójú kóró bó bá di lọ́la gbẹ́ndé kìyàmà talẹ́ni tá a fi ṣe yẹ̀yẹ́ lódodo. فاليوم الذين آمنوا من الكفار يضحكون على الأرائك ينظرون هل ثوب الكفار ما كانوا يفعلون الله ني لوني من القيامة àwọn olùgbàgbọ́ òdodo ni wọ́n máa fa àwọn kèfèrí ṣe yẹ̀yẹ́ ní ìgbà táwọn olùgbàgbọ́ òdodo táwọn bá ṣe ń fa àwọn kèfèrí ṣe yẹ̀yẹ́ yìí àwọn jókòó lórí àga tó ní ibùfẹ̀yìntì tó ní ibùrọ̀gbọ̀kú wọ́n máa wá fi wọ́n ṣe yẹ̀yẹ́ àwọn jókòó wọ́n máa fi kèfèrí ṣe yẹ̀yẹ́ nígbà tí wọ́n ti kèfèrí gbàgbà tí wọ́n ti lọ sínú náà táwọn alẹ́ ni tó lẹ́tọ̀ọ́ sí yẹ̀yẹ́ padà wá yí ọ ọmọ pẹ́ni tí wọ́n fi ń se gángan lẹni tí ọ wà nípò gíga tó wà nípò àpọ́nlé òun lẹni tó ṣe yọ wọlé ọlá yọ wọlé ọlà ẹ̀rín rẹ̀ ò sí lẹ́nu rẹ̀ dájú ní dùn ni wá rẹ ni tọ́jú rẹ̀ kí lọ wọn náà lọ síwájú dínkì kọ wà ń wò kí lọ lára rẹ tí ọba jẹ pọ ọwọ sọ aṣọ ọlọmọdé ọdà òòrè aṣọ rẹ lóríṣiríṣi tí ọba ti wọ mí gan ó tún kọ ọkọ dúpẹ́ àbọ nǹkan ni òun náà ni masha allah nígbà òun yìí aṣọ èyí tún dà bẹ́ẹ̀ ni ọba wọ sọ so tí ọba báyàwó ṣeré tí wọn bẹ wù rẹ ọba kan bọ ọta ní ìsìn ọbọ títí ọbọ títì ní níníwò wọ ọmọlúwàbí sẹ́ni kan ju oyè owó kálukú tù ni pé a ah, subhanallah ọsọkùnrin ti yàwé ni allahu so eléyìí túmọ̀ sí pé aṣọ tọ́lọ̀ fi ọ léyìn kí ló wá fẹ́ wọn dànù ọwọ́ alọ́lá ju ayé ọgbà pé kẹ́ ẹ má wọ sọ tá a wá gbọ́tọ̀ lọ́n tá tẹ̀lé tá gbọ́tọ̀ nàbì Muhammad sallallahu alayhi wa sallam tá a tán padànù ẹ̀yin ọmọ pé ẹ̀yin ọmọ yìí pé kò sí òun náà ní gbẹ̀yìn níní ẹ̀yin ọmọ yìí pé kíkan olóma ń gbẹ̀yìn adùn ẹ̀ mọ̀ yìí pé ikú òun náà ní ó gbẹ̀yìn gbogbo ẹni tí ń sẹ̀mí lónìí kí á ní tí ń dùn mọ́ ọ̀gá nínú ilé ayé rọ́ yìí ilé ayé tó yẹ pé àlè máa bẹ́ńbẹ̀ lọ láéláé sílẹ̀ ni ọkàn máa tẹ̀yàn jẹ tí yẹn máa takotọ́ lọ́nà tí wọ́n máa takotọ́ ànábì sallallahu alaihi wasallam tí ó rò pé òun rí nǹkan kan ṣe òun rí nǹkan kan ṣe wàláhì òun nǹkan kan ṣe torí ẹ̀ làwọn olùmọ̀ sọ pé kullubni untha wa in talat salamatuhu yawman ala alatin hadaba mahmulu wọ́n ní gbogbo ọmọ èèyàn kọ́dà kó ṣe pé kálá fi ààrẹ ọ̀pọ̀ gbogbo ọjọ́ ayé rẹ̀ fún kò sì fìgbà kan sàárẹ̀ kò sí tàbí ṣùgbọ́n ọjọ́ kan ń bọ̀ inú pankẹ́lẹ́ lásán sí táwọn èèyàn ò rú léjìká kò sí náà ni kéésà rẹ̀ lèèyàn máa ti torí rẹ̀ kù ara rẹ̀ ó le kókókó bí ọta. wọ́n máa sọ pé láti ìjọ tó ti wà láyé àwọn ò lè rántí ọjọ́ kan rí táwọn gbé ọ lọ kò tí ẹ rí lọ́jọ́ kan káwọn tiẹ̀ wá béèrè rẹ kó sọ pé bàbá lọ síbítù màmá lọ àlàáfíà yìí náà ní ó sì dàgbà gbó ọ̀rọ̀ débi kí wọ́n sọ lóhùn ọlọ́ọ̀ni kan máa wà lálàáfíà lẹ́yìn rẹ̀ kan náà nítorí pé àárẹ̀ kan ní máa ní máa dá nìkan jẹ́ sábàbí ikú èèyàn ó ń kọ́ ó ṣì òun nìkan kọ́ ní máa ń ṣe sábàbí ikú àkọọ́lẹ̀ ní kásánpè ní ikú yẹn iye gbọ́sọ̀lọ̀ ń sọ pé ó tó bá ti pé kò ní lé ìṣẹ́jú àyà kan ọ̀nlọ ọ̀nlọ náà ni ọ̀dà àwọn tá a ti wá mọ̀ yìí pé gbogbo bó tilẹ̀ wù ká pẹ́ tó ń bi tá a wà yìí á lọ́njọ́ kan náà ni kí ló wá pé wá bíi ká tẹ̀lé tọ́lọ̀ ká tẹ̀lé tànàbì sallallahu alaihi wa sallam ká má bàa wá dẹni tí ó lọ kábàámà kábàámà nígbà kábàámà ò ní wúlò kí ló dé tó fi jẹ́ pé agídí lákò hárí á kọ̀ láti tẹ̀lé tọ́lọ̀ á kọ̀ láti tẹ̀lé tànàbì Muhammad sallallahu alaihi wa sallam nígbà tá a wà láyé tọ́rọ̀ wá lọ́rùn láti ṣe a lè gbá àwọn òkìlà ara sọ ìfẹ́ fún ọsọ mi lẹ́nu ni bó kí jẹ́ sọnù gánà rí lẹ́gbẹ̀ẹ́ náà jahannam kí jẹ́ ìsọnù ọmọ èèyàn lẹ́gbẹ̀ẹ́ kéèyàn tẹ́ lọ́jọ́ pé ndàlùkìyàmà ọ̀dà wọn ni kò wọ láyé kí ló dé ń tó kú tó fi gbà pé gbogbo ara yarí o tó ń òwò káyé ó yẹ kí òkú rẹ̀ ọ yarí mẹ́ni tí ń da sọ́ọ̀bù ọ̀la níjọ́ tó kú sẹ́mọ̀kẹ́ni tó rìnrìn ìhòhò gbélé ayé ìhòhò náà ló yẹ ká sọ sínú kòtò rẹ̀ nígbà tó bá kú ẹni tó ti jẹ́ pé ìhòhò ló fi lo ayé ìhòhò ló yẹ kó fi lo sàárì kí ló adé tó wá farabalẹ̀ wọ́n fi ń fa sọ́ọ̀sì ọlọ́run wọ́n tún fi ń dààbò ọ aṣọ yìí wọ́n tún mókùn wọ́n tún fi so wọ́n tún so ọ̀ yarí mọ́ wọn lọ́wọ́ ọ̀ sọ pé kí ni ìran bàbá mi kan ń wèé daṣọ bora ìran ìyá mi kan ò sì sí tọ́wọ́ aṣọ tó bo gbogbo ara rẹ̀ rí títí làwa sídìí ilẹ̀ ńlẹ̀ wa kí ló dé tó fi wá gbà tán fi wá gbé ọ sínú sàárè tó ń takọ tán fi wé ọ lára ọ̀ràn tí o fi òfò máa ní kọ́ lọ sí sáwọn màláìka bọ́ bá dé nù sàárè ọ̀ràn tí o fi àdánù tán bá ká ni. kọ́ lọ sí sáwọn mọ̀lẹ́kà tí ó bí ọ léèrè léèrè báwọn ọmọ sùkúù ṣe máa ṣe fáwọn ẹ pé wọ́n máa wọ kíláàsì wòwò ni ó tẹ̀ tó àwọn higher institutions ọwọ́nu kíláàsì ní wòwò ọmọ tó jókòó tó ẹ pé bí olùkọ́ ṣe ń wò lọ́ọ̀kan pátá rẹ̀ wọ́n rí olùkọ́ kan bá fẹ́ sàlàyé pé sàlàyé fún yìí ọ̀nà márùn-ún ló torí gbogbo àwọn òkú wo wà wájú rẹ̀ bẹ́ẹ̀kọ́ ni wọ́n ń kọ́ higher institution nàìjíríà ni àbí ìrẹ́gbẹ̀ ìrẹ́gbẹ̀ lásán ọmọ tí ń wọnú ọ́ọ̀lù tí wọ́n ti kọ lẹ́kọ̀ọ́ pẹ̀lú òróró lórí fẹ́ẹ́gbẹ́gbẹ́ méjì òróró orí ká ni ìpara àdánù ti fi para tó bá wọnú bá tóbi jù bẹ́ẹ̀ ẹ̀kọ́ kí ni ń wọn lọ kọ tí wọ́n kàn sun owó bàbá àtìyá wọn ná. eléyìí ni wọ́n máa bá ká ọmọ tí ń kẹ́kọ̀ọ́ nígbà tó ti jẹ pé yíyọ rẹ yíyọ aṣẹwó náà ni olùkọ náà fara mọ́kànmọ́ ni akọni ń wè akọni ń wè kò burú ó ní kò burú lọ́dọ̀ tó kọ́ ọmọ ọmọ gbèdì wa kó fi gba máàkì subhanallah wọ́n ń pè ní sex for mark èyí táti rí rẹ túlótú o gbogbo ọ̀pọ̀lọpọ̀ wọn lọ́wọ́ à ń bẹ̀. tọ́ wọn ò sì ti torí kọ́kàn ti dá kọ́tà káwọn yòókù lọ́wọ́ kọ́gbọ́n o wọ́n ní tiẹ̀ lọ́ba àwọn ọmọ báwọn ṣe ń mánéjì táwọn ọ̀pọ̀lọpọ̀ ṣe zìnà títí pẹ̀lú àwọn ọmọ tó lò ń kọ́ lẹ́kọ̀ọ́ láti gbà tó ti lálàáfíà tọ́jà bí ọkùnrin gidi ọlọ́run ẹlẹ́dàá wa ọ̀tẹ̀ àrùn rùnmọ́lápárùnmọ́lẹ́sẹ̀ tó jẹ́ pé apá ọ̀rọ̀ ẹgbẹ́ ọ̀rọ̀ ìdajì ara wọn rọ ọlọ́run jẹ́ sọ̀kọ̀lọ̀kọ̀ síbẹ̀síbẹ̀ kò tún yé wá bàjẹ́ ká. nàìjíríà ẹ̀kọ́ aláwa dálẹ̀ ní àbáwọn iléèwé rọ́ ẹ lóyìnbó kó kinní wá fún wa ṣé bóyìnbó náà ṣe ń ṣe ń lo òyìnbó kú jẹ́ kí wọ́n gbé bá rí ọwọ́ ó fi rí wọn tàn jẹ́ èsì ìdánwò tí wọ́n fi léèrè nínú sàárè wọ́n kàn bọ́ kọ́kọ́ wọ́n bọ́ kọ́kọ́ ti dáhùn ni bẹ́ẹ̀ ṣe kò sí kalẹ̀ fẹ́rẹ́ o kò sí kalẹ̀ fẹ́fẹ́ ó sí kalẹ̀ kalẹ̀ bá tẹ̀lé ni o ìtọ́jà wa lójú onáà ní kó gbogbo àwọn olùpèpè ìpèkì obìnrin kọ́ bọ́ sí ìhòhò kọ́ máa rìn ní ìhòhò ọmọlúwàbí wọ́n ti so lólùfẹ́ àwọn obìnrin o wọ́n ti sẹ́ni tí ń fẹ́ dáadáa fún wa o àwọn ẹni tó fẹ́ bà tiwọn jẹ́ ni o ó dàbí ìwọ náà ni ìgbà tó sọ fọ́ọ̀mà rẹ oníwọ̀ faramọ́ máa wọ jìlbáàbù gbogbo jìlbáàbù tó máa ní ọdẹ ìyá rẹ̀ sí oníkìyà kọ́ tẹ́tẹ́ gbogbo jìlbáàbù nkókó wa gbogbo jìlbáàbù ẹ wá ya ẹ bu lábẹ́fẹ́lẹ́ ẹ tó ná ẹ ti gbàgbé kówó yín nànú wọn fi ẹ ń sunwó ná gbàtẹ́ wá sí bẹ́ẹ̀ ah ọmọ òṣèṣà kankan wájú rẹ̀ ma dukọ́ máa wọ bọ́ńṣọ́ọ̀t sinmi kọ́mu kọ́ máa gbé jáde lọ ọmọ wa ń jáde ní hóhó ọmọ wa ṣe ń jọkan ọláwọn kan rọ òmu wọn fi tipátipá bóun sùn kọ́dà wọn lọ bíi mẹ́jọ ẹ̀ wá ń lọ sí tọlọ́pàá ẹ̀ wá ń lọ fẹjọ́ sùn wọn gbọ́dọ̀ bá yín wá wọn kàn ẹ̀ mà kórè yín ti kọ́kọ́ dàrú ní ìgbà sẹ́yìn ti sọ fọ́ọ̀mù ayín ike kọ́ máa rìn wòhò sẹ́ẹ̀mà pẹ́yìn náà gan lẹ pé ká burúkọ tọ́mọ ayín wá nì sẹ́ẹ̀mà pẹ́yìn gan lẹ ti kọ́kọ́ dá iye ọmọ ayín nù ẹ sọ́dọ̀ ẹni tó ṣe pé gbogbo olórí ibu yóò ma fi ìbàjẹ́ yóò ma fi wọ́ máa ká nígbà tí ẹ sọ fọmọ yín kó múra nímúra ọmọlúwàbí nímúra tẹ̀sẹ̀ slam lọ́nà tó ṣe pé gbogbo ẹni tó bá rí yóò ní gidi ẹ̀yin ọmọ pàbùrú náà ni ó padà ni kí ni dáadáa gan ti ń bẹ lára rẹ tọkùnrin fẹ́ rí fẹ́ ọ nígbà pé ló ń rìn náà lẹ́ ti fi tàwé ìròyìn á ti rí náà ti mọ̀ pé níta bá gbé pamọ́ ló máa níyì níta bá gbé pamọ́ ló máa níyì torí ẹ̀ ni ló ti jẹ́ pé àwọn ẹni tó ń bora wọn láti rí yẹn tí wọ́n ń wo aṣọ tọ́lọ̀ wọn bá ní kí wọ́n máa wọ̀ yẹn iyì tí wọ́n ní ọkọjá sísọ lẹ́gbẹ̀ẹ́ wọ tó rìn wò wò ọkọjá sísọ lẹ́gbẹ̀ẹ́ wọ tó ti pé gbogbo iyì rẹ ló ti gbé ta tí gbogbo ayé ń wò sí etí ń kàn yàmà kan bí etí lórí ìgbẹ́ akramakumullah wọn fẹ́ dáadáa fún ẹ o àwọn ajá ní kọ ọbọ òhò àwọn ajá ní kọ ọjà ta gbogbo ọkùnrin ọkùnrin là wá táwọn ọkùnrin bá ti róbìnrin tí rìn òhò báyẹn ìrònú wọn sí sí àwọn lè rí bá ṣe ni kò sí ìrònú tí wọ́n rò jù bá lọ. so wọ́n fẹ́ sọ àwọn obìnrin di nǹkan tí wọ́n máa yí gẹ́gẹ́ bíi ẹ̀yìn wọ́n ti pè gẹ́gẹ́ bí èso aago tẹ́ ẹ̀ máa yín bí ọwọ́ aago ẹ lè yín síwájú ẹ lè yín sẹ́yìn ẹ sọ pé rẹ́rìn afẹ́rẹ́rìn rẹ ọyá sunkún afẹ́rẹ́kun rẹ dídé dúró afẹ́rí dúró rẹ jókòó afẹ́ kọjú sí wa kọyìn sí wa mẹ́sì fẹ́ so obìnrin dànù bí bèbí. ìdí nu kẹ́kìrì pé àwọn obìnrin náà máa fi polówó ọjà wọn ò sì fóbìnrin kan polówó ọjà rí kó ní kọ́ jìlbáàbù wọ́n ní kóbìnrin yẹn wọ́n fẹ́ polówó fúláwà fúláwà lásán náà fi ṣe búrẹ́dì àti pọ́pọ́ọ̀fù wọ́n wá lọ gbóbìnrin bẹ̀ òun wá gàyà wọ́n wá ya ọmú rẹ̀ dáadáa so ẹ̀kẹ́ rẹ̀ tó ṣe gbómúgbómú bíi fúláwà kò ìjọba gbé hàn yín nù káyìn ló gbé àwọn èèyàn gidi ti ń jẹ fúláwà sábà lè gbóbìnrin kan sí pọ́wọ́ ìdìlúbà òkúta bá òkúta bá fúláwà pèsè àwọn àwọn tí ń wọ tí ń jẹ fúláwà rere ọjà kí wọ́n dà kí wọ́n subhanallah so eléyìí túmọ̀ sí pé wọ́n fẹ́ sọ obìnrin di nǹkan èlò eléyìí tó ti pé wọ́n máa lò bó ti ṣe wù wọ́n wọ́n fẹ́ sọ obìnrin dáláì níyì tó dé kí wọ́n kàn máa lò bó ti ṣe wù wọ́n bí ìbàdà bí ìbàdà akramakumullah àwọn obìnrin tẹ́ rí yẹn ìsìláàmù gbà wọ́n lágbàtàn ìsìláàmù gbà wọ́n lágbàtàn wọn náà wá ti wá sọ pé islam ọba pé ọ nítorí bá sí ọmọ abẹjọ sùn lè má mú o nítorí sí ọmọ abẹjọ sùn àwọn olùmọ̀ nípa ẹ̀sìn o nítorí pé jẹjẹjẹjẹ lórí ibú jókòó kí o tó rọlù o wọn náà lọ sọ pé wọn ọba rọlù orí ibú àti nínkìnnì ní tí máa fi ṣe wọn tó bá sí ọ mọ àwọn abẹjọ sùn olùmọ̀ ẹ̀sìn má sì fojú má fẹjọ sùn lè má mú kankan torí pé àwa ń ké tó a sì ń wí tó òfin ọlọ́run ọba ni ẹ tẹ̀lé òfin ọlọ́run ọba ni ẹ pamọ́ ìlànà anábì sallallahu alaihi wasallam ẹ má fi sáwádà tó gbọ́ òfin tí pàlàbà rẹ̀ nígbà tí àìtẹ̀lé ntí máa jáde sí wọn látàrí rẹ̀ tó bá ṣẹlẹ̀ sí ọ àbùrọ̀mọ́ ákí àbùrọ̀mọ́ ákí kí ló sí ọ lóbi tó kọ lẹ́tà sí náà lórí gbà kí ni tó fẹ́ máa ké sí torí di eléyìí gbogbo àwọn tí o wọ́n fẹ́ nítorí pé tóbìnrin bá ti jẹ́ pé rìn òhò àti kọnu bàjẹ́ sí rọrùn bàjẹ́ àti nawọ́ bàjẹ́ sí kónú ti tẹ́wọ́ gbà ó rọrùn pípọ̀ yàtọ̀ sí tí obìnrin bá ti gbé jìlìbáàbù rẹ̀ wọ̀ tuma rẹ̀ ní kó lórí ibú yẹra fún mi o ẹni tí ń wára nù èmi kọ́ ló lè rí mu o ẹlẹ́sìn lèmi o tọ́ọ̀ bá lọ́wọ́ bínú sí ọ kí tí látàrí dẹ́rù sọ́ra fún mi o eléyìí ni tuma jilbab akramakumullah ìwọ náà ọ̀yọ́ àgbìyànjú lórí ìyàwó ẹ ọ̀yọ́ àgbìyànjú lórí àwọn ọmọ rẹ bìnrin kí wọn náà darapọ̀ mọ́ àwọn múmìnì tí ń tẹ̀ láti ọlọ́run ọba yìí. ya ayyuhan nabi qul li azwajika wa banatika wa nisa'il mu'minin yudnina alayhinna min jalabibihinna. ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم أقول قولي هذا وأستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله هو ما قوارا لا أبو بكر الصديق رضي الله عنه قلنا قوا لا النبي محمد صلى الله عليه وآله وسلم النبي صحيح إن الناس إذا رأوا المنكر فلم ينكروا أو شك أن يعمهم الله بعقاب بعقابه رواه رواه الإمام أحمد وابنه وابن ماجه بسند صحيح قال النبي صلى الله عليه وآله وسلم onídàájú tí àwọn èèyàn tí wọ́n bá rí ìbàjẹ́ fáwọn èèyàn ń ṣe tí ó mú ìyà wá tí ó fi kárí gbogbo wọn àtẹnudí ń ṣèbàjẹ́ àtẹnudórí tí ọkọ̀ àtẹnudí ń ṣèbàjẹ́ àtẹnudórí tí ọkọ̀ ó tún wá nínú ẹgbàá wa mi Abubakar yìí kan náà ló tún gbà wá ọlànàbí sallallahu alayhi wa sallam sọ yìí pé inna an-nasa idha ra'aw adh-dhalima falam ya'khudhu ala yadayhi aw shaka an ya'ummahum Allahu bi'iqabihi dájúdájú táwọn èèyàn bá rí alábòsí tán kọ̀ láti ka lọ́wọ́ dè níbi àti ṣe bàjẹ́ tí wọn ò jẹ́ orí bàjẹ́ ṣe má tí wọn bá kọ̀ láti ṣe bẹ́ẹ̀ ó kù fẹ̀rẹ̀ kọ́lọ̀ wọn bẹ ẹlẹ́dàá wa tí ó sọ ìyà kárí ayé kalẹ̀ tí ó kárí gbogbo wọn. àdìsí eléyìí Abu Dawud àti Ahmad àwọn ni wọn gbé jáde bisanadin sahih gbọ́ ọ̀nà kan eléyìí tó ṣe pọ́ gúnrégé. eléyìí fi hàn wá wípé káwọn obìnrin kí wọ́n máa múra ní ìmúra tẹ́sán islam ní kí wọ́n máa múra ní ìgbà tí bá jáde ńlé wọn eléyìí jẹ́ dáadáa nínú àwọn dáadáa eléyìí tẹ́sán islam tó mú wá tàbá wá rẹ́ nìkan nínú àwọn èèyàn tó ń gbìyànjú láti kọ́ fún wa nítorí ipò àbí àyè kan láti máa múra ní ìmúra ilé ìtẹ́sí islam fi pa wọ́n láṣẹ tọ́fẹ́ máa ti da ipò rọ́tọ́ wà lò tọ́fẹ́ tara ipò rọ́tọ́ wà lórí rẹ̀ tó fi fẹ́ dí àwọn ọmọ ọlọ́mọ lọ́wọ́ láti máa ṣẹ̀sìn ọlọ́run ọba eléyìí tó jẹ mọ́ ìmúra wọn nígbà tí wọ́n bá jáde kúrò nílé wọn ọ̀ranyàn ló jẹ́ lórí gbogbo mùsùlùmí kí wọ́n kọ ìbàjẹ́ tẹni dí wọn lọ́nà láti ṣètọ́lọ́yìn ọ̀ranyàn ló sì jẹ́ lórí gbogbo mùsùlùmí kí wọ́n ká alábòsí yìí lọ́wọ́ dè níbi àti máa rí àbòsí yìí ṣe àìjẹ́ bẹ́ẹ̀ ìyà ọlọ́run ọba sọ̀kalẹ̀ jọ kárí gbogbo wa. eléyìí jẹ́ ti olùkọ́ kan nílé ẹ̀kọ́ gíga LAUTECH eléyìí tó wà lÓgbómọ̀ṣọ́ bí eléyìí tá a gbọ́ nípa àṣẹlẹ̀ eléyìí tó ṣẹlẹ̀ gbọ́wọ́ rẹ̀ níjẹ̀tọ̀ òde yìí báyìí a gbọ́ ikú kó àwọn ọmọ ní school of nursing àbí college of nursing ní LAUTECH níbí níbi títí ń bá wọn sọ̀rọ̀ wọ́n sì ní mùsùlùmí lòun náà ń jẹ́ pẹ̀lú orúkọ wọ́n sì sọ pé tí máa ń ṣe bẹ́ẹ̀ ti pẹ́tẹ́lẹ̀ náà àmì èyí ń ṣe yẹn ọbọ̀ sí bòńkẹ́lẹ́ àṣírí rò tú síta sẹ́yìn òní yẹ́ wù àbòsí òní yẹ́ wù àìdá tọ́lọ̀ wọn bẹ ẹlẹ́dàá wo òní sì gbé síta títí tí fi dìgbà tí ó gbé síta tí ó bọ̀ sínú àjàgà eléyìí tó ti pé kò ní jáde nínú rẹ̀ inna Allaha la yumli ala zalim hàtà ìdá akádọ̀hù lẹ́mu ìfúlẹ́tọ̀ ọlọ́run a máa lọ àwọn alábòsí lára títí tí ó fi dìgbà tí ó gbà wọn mú tí ó jẹ́ pé kò ní lè jàjà bọ́ arákùnrin yìí báyìí wọ́n wá lọ́wọ́ kó àwọn ọmọjọ́ lọ́kùnrin lóbìnrin ní ìgbà tí a wo fídíò àwọn ọmọ tí ń bẹ wájú rẹ̀ wọ́n lọ wọ́n pọ̀ rẹ jẹjẹ ṣùgbọ́n ètò pọ̀ jù nínú àwọn ọmọ tó wà wájú rẹ̀ yìí tí wọ́n jẹ́ obìnrin ọ̀gọ̀rọ̀ wọn ìwòwò ni wọ́n wà ìwọ̀kuwọ̀ ni wọ́n wọ̀ ìwọ̀kuwọ̀ kitikiti ni wọ́n wọ̀ ní iwájú rẹ̀ nítorí pé àwọn ọ̀tá ẹ̀sìn Islam àtàwọn ẹni tí ń jẹ́ mùsùlùmí mùnàfìkì ntí máa wù wá òun náà ní kẹ́yìn náà dà gẹ́gẹ́ bí àwọn olórí ibú ti ṣe dà waddu law takfuruna kama kafaru fatakununa sawaa ntí ń wù wá òun náà ní kẹ́yìn ó ti kèfèrí báwọn ti ṣe jẹ́ kèfèrí kẹ́lẹ́ bá jọjọ́ gbà. arákùnrin yìí nínú ọ̀rọ̀ tí wọ́n ń sọ ńgbà tí wọ́n ti gba pòfẹ́sọ̀ ọmọ pé tíkẹ́ẹ̀tì àlìjẹ́nà ni òkókó ọmọ ẹsẹ bó ti ṣe wù ọ pálí lásán bánzá pálí lásán bánzá tí ọjà máa ń kankan ìwé wo lọkọ tó fi ń gbà ọkọ lọkọ pépà àwọn péjì mẹ́wàá péjì mẹ́ẹ̀ẹ́dógún gbogbo ẹ náà dàkọ iṣẹ́ táwọn ọmọ ṣe nígbà tí wọ́n ti wá gbélé ní nǹkan àti bó ó lè fi òfin ọlọ́run bá lójúmọ́lẹ̀ kọ́lá ọmọ dojú ti ọ̀láyé lọ́rùn. àwọn sọ fáwọn ọmọ ẹnìkan wọn tó wọn tún gbà láàyè ní school of nursing kí ni nọ́ọ̀sì máa ṣe náà rí à ń gúnni lábẹ́rẹ́ à ń fomi sí ni lára à ń bá wọn tẹ́ bẹ́ẹ̀dì àbí kí ni nọ́ọ̀sì máa ṣe lọ́sibítù tí kọ́ máa fún ni lóògùn pé méjì ni ẹ lo ẹ má ti lo mẹ́ta níta ẹ fẹ́ kọ́ ọmọ tí ó gbà jáde náà nù a máa ṣe tíkẹ́ẹ̀tì àlìjánà irọ́ lásán à ń parọ́lé tọ́ ọ̀hání ní faculty tiẹ̀ látòní lọ ọmọ kan tó bá dárúgbà tí ó lé wọn dànù ni gbogbo àwọn ọkùnrin wọn gbọ́dọ̀ lọ fárùn gbọn ọdà nígbà ó ń bẹ láyé tóòrùn dín yọ yìí sukù bàbá rẹ àbí sukù jọba ìjọba sọdá sùlẹ òun ọjọ sẹrú òfin kò yẹn kájọ bá wọ wọn gbọ títí ọmọ wa rẹ ọwọ́ ni ọ̀fẹ́ rọmọ tí ó nírun gbàmá ń bì àwọn obìnrin títí ń bójú lọ́wọ́ pa àwọn ọmọ jáde ó jẹ́ ti kọ́kọ́ pé kí wọ́n kúnlẹ̀ wọn adùn gbogbo wọn ọwọ́ lọ ọba yọ ìgbòjú lójú ọ̀kan nu wọn. ọkọjá yìí rẹ kọjá ti sọ lórí kíni èmi ò lọ mọ ọmọ múra rẹ wá sùn ó sì fẹ́ múra ní múra bẹ́sìn rẹ ṣe ní kó múra kí ló wá ń yọ ìgbòjú lójú rẹ sí. la hawla wala quwwata illa billah nǹkan ni kéèyàn gba sí oṣù ó kéèyàn bá gba sí oṣù gbogbo owó ìtọ́tọ́ à gbogbo ní ọ̀dà nílé pé kọ̀dá ẹnu rẹ̀ ni wọ́n náà wà ń iṣẹ́ oṣù tó gbà wọ́n ti kọ́ lẹ́nu dè tọ́ba tó kọ́ so tọ́bi tó wà ó ríran wò wọn náà máa gbẹ́gìrì sọ̀rọ̀ ní hmm, tábà tún wò ń hmm, tábà tún wò ń hmm, kíní hun tí ń rùn nímú rẹ̀ ó gbégbé mu ni kálukú wa máa parọ́ wọn máa pẹ́gìrì wọn máa pé actually uh, uh, uh, in fact ìnìkìnì ìnìkìnì ká pé oníbàjẹ́ ló ń bàjẹ́. jẹ́jẹ́jẹ́jẹ́ lọ́rọ̀ máa jókòó àwọn èèyàn tó jẹ́ pé wọ́n máa jíun àwọn ẹni bú ni táwọn èèyàn ń bára wọn jà lóko ẹ̀sìn wọn bára wọn jà lóko ẹ̀sìn ọmọ pé jẹ́sìn ni wọ́n fẹ́ dálẹ̀ ọba àlọ orúmú bẹ́ẹ̀ lọ ẹni tó wọ jìlìbáàbù tó bo gbogbo ara rẹ̀ tó bojú rẹ̀ débi nǹkan kan ní wá lọ́dọ̀ lọ kí ló kàn wọ́ ó ní kó ọmọ fẹ́ fàánù tó ńlá ni kí ni wọ́n fẹ́ fojú rẹ̀ ṣe ókè tó bá bojú kò ní rí sẹ́kọ́ lọ́wọ́ àgbójú kò ní mọ ibi tí ọkà abẹ́rẹ́ bọ̀ yọkà ká abẹ́rẹ́ bọ̀ aláàárẹ̀ lẹ́nu ni abẹ́rẹ́ bẹ́ẹ̀. la hawla wala quwwata illa billah nígbà tó bójú kò ní mọ san tó yẹ kó wọn ká abẹ́rẹ́ bọ̀ tó bá fẹ́ fa mi síyàn lára lọ́kà kìbọnú ekun ni. sọ àwọn ọ̀tẹ́sìn Islam ti mọ̀ pọ́ ọmọ náà làárín sí náà tó bá jẹ́ pé Pọ́ọ̀lù kan àbí dọ́kàsì lọ́ bá dánrú ẹ̀ sẹ́mi pé ń tà ń sọ ikọ́ láàmú asọ́ wọ́n máa wá lo àwọn mùsùlùmí tí ń jẹ́ mùsùlùmí lásán ló kọ tẹ́sìn ò sí lára wọn irú wọn wọ́n máa lò tẹ́lẹ̀ náà àwọn èsà déédéé gbé wọn sípò wọ́n ní wọ́n lẹ́sẹ̀ yẹn ń dín ọ̀fà kọ́lìtì ni wọ́n èsà déédéé gbérú wọn sípò àfi under agreement ó ti kọ́ bọ̀ wé ní tá a fẹ́ kó ṣe tá a fẹ́ kó ṣe ni tí wọ́n bá sì ṣe kò ní tètè bí ìjàngbọ̀n tó ní wọ́n máa pé mùsùlùmí ẹgbẹ́ wọn náà ni à eléyìí ń ṣe mùsùlùmí ẹgbẹ́ wa mùnáfìkì ni wọ́n ń pè léyìn ẹni bá mú fi ọlọ́run ti ń tẹ̀ lójúmọ́lẹ̀ tó mú tà nàbì sallallahu alaihi wasallam tí ń gbà ń padànù mùnàfìkì wọn pẹ̀lú àwọn eléyìí torí ọ̀rọ̀ yẹn ló jẹ́ lórí gbogbo mùsùlùmí kí gbogbo yóò fi kẹ́ ẹ fi ìbànújẹ́ yín lórí ntọ́sẹ̀lẹ̀ yẹn hàn oníkálukú yín bí lẹ́tà lẹ́ bá lè kọ sí olórí yunifásitì yẹn wọ́n ní wọ́n gba lẹ́tà lọ́wọ́ ẹ fi ránṣẹ́ gba DHL ẹ fi ránṣẹ́ kò lè náírà one thousand lọ ẹ kọ́ sí i irú nǹkan tó ṣẹlẹ̀ ń aburú ni tí wọ́n ti wọ́n tún gbarú rẹ̀ láyè mà lọ́sẹ̀ kìí ti wà ó ti pẹ́ àwọn ọmọ ọlọ́mọ ń kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ọmọ mùsùlùmí bẹ́ẹ̀ ẹni tí èsè mùsùlùmí bẹ́ẹ̀ wàá lẹ́sìn ọ̀sẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ẹ má dàálẹ̀ ọmọ mùsùlùmí òun lọ́mọ tó ń gbọ́yé nú ẹ̀sìn rẹ̀ tí fi múra bí ṣe múra o ọmọ káfìrí lọ́mọ tó náà gbọ́yé nínú ìlànà tiẹ̀ tí fi múra bí ṣe múra o bẹ́ẹ̀ bá fẹ́ni tí ń rìn wòwò wí ẹ ṣọ́ra yín pẹ̀lú mímọ yẹnu tí àwọn ọmọ tí ń bo gbogbo ara wọn òfin ọlọ́ọ̀ ni wọ́n ń tẹ̀lé pátí wọ́n sì mọ̀ pé ìyàwó tiẹ̀ ìwòwò ní rìn kí ló kà wá kí ló kà wá ọmọ tó fẹ́ tẹ̀lé tọ́lọ̀ wọ́n tẹ̀lé ti lọ́nà torí di eléyìí báyìí Ọgbọdọ gbọ́dọ̀ dákunlá kó sọ pé ẹran lèmi ń tà ọ dákunlá kó pé wórógbó lèmi ń ṣe dákunlá ọ̀rọ̀ islam lelee. ọ̀rọ̀ islam wọn náà rówó rẹ ńlọlọ di orí kan lọ yọ ìbòjú lójú rẹ báwọn sẹ́nu rẹ ó dùn rówó kápọ́ ọmọ rẹ ní ìbòjú báwọn orí kan yọ ìbòjú lójú rẹ sẹ́nu rẹ ó ọjọ́ ń bí lánàá wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní bojú àbí ìjẹ̀ta ń sùkúlù kọ́dà kan àwọn ẹni tí wọ́n dúró déédéé nínú àwọn olùkọ́ àwọn ilé ẹ̀kọ́ gíga àwọn gan sọ wọ́n ní kò sí ẹni tó gbárí tó àwọn ọmọ mùsùlùmí láwọn ilé ẹ̀kọ́ wọ̀nyẹn kò sí ẹni tó gbárí tó àwọn ọmọ mùsùlùmí ọ̀kan jẹ́ bí mi lérò oníbò ló ṣe jẹ́ bẹ́ẹ̀ mo ní kò sẹ́ni jẹ́ bẹ́ẹ̀ ọmọ tó há alukurani sórí rẹ̀ kí ń kọ́ sùkùn kílẹ̀ nǹkan sùkù tí ò ní mọ̀ ju gbogbo bó ṣe yẹ lọ. alukurani kéé máa ṣeré tọba alukurani sórí kílẹ̀ wọn kọ́ sùkù ó sì dá mà torí de eléyìí kọ̀ ya wá lẹ́nu kọ̀ ya wá lẹ́nu torí de eléyìí ẹnikẹ́ni kọ́ má ṣe kọjá ẹnu alá rẹ̀ wọ́n ní kọ́ kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ ní kọ́ kan wọ́ ní kọ́ ọmọ ṣe wá àdín sùkù kọ̀ọ̀kan ẹ̀hẹ́n sùkú ọ̀sọ pé aṣọ báyìí ni kí wọ́n wọ̀ kí wọ́n mọ̀ wọ́sọ báyìí kò sì sí lákọọ́lẹ̀ nínú òwe òfin sùkú àfi tọ́ọ̀bù akọ̀kan lọ́tún la ipe ẹni tí bá ń bojú ọ̀gbọ́dọ̀ wá sùkú kò sínú àkọọ́lẹ̀ ipò ọmọ tó bá ti nírùngbọ̀n kò lè di nọ́ọ̀tì kò sí lákọọ́lẹ̀ ọmọ tó bá ti nírùngbọ̀n kò lè di mẹ́díkù dọ́kítọ̀ kò sí lákọọ́lẹ̀ ọmọ tí bá ń bojú àbí bá nírùngbọ̀n kò lè di fámásì irọ́ lásán gbogbo àwọn òfin kófin tọ́pẹ́tẹ́ kọ́ ẹnìkan kan jókòó kọ́nà kan yọkọ̀ máa gbé nǹkan báyìí láìsẹ̀ ní ìsìnkú wọ́n wo tí wọ́n lọ sòfin sukù kalẹ̀ ní ibi wọ́n gbà wọ́n bẹ̀ ní tọ́ lọ láìpẹ́. orí di eléyìí báyìí tọ́ ọ̀bá wa ní nǹkan kan tó lè ṣe máa ṣàdúà kọ́nà wọn bá kọ́ran àwọn ọmọ mùsùlùmí wa lọ́wọ́ kó fún wa ní ẹ̀kọ́ yìí kọ́ kó sì jẹ́ kó wọn máa gbégbó orókè kọ́nà ẹlẹ́dàá kọ́ bá wa ràn wọ́n lọ́wọ́ kí wọ́n lè mójú tẹ̀sìn wọn ní gbogbo bí kíbi tó bá wà kọ́lọ̀ ẹlẹ́dàá wa kó fi wọn gbogbo ẹ̀sìn Islam ga gbogbo ẹni tó fẹ́ sọ̀rọ̀ rẹ̀ dókúta àdìgbòlù níwájú àwọn ọmọ mùsùlùmí ọlọ́kọ́ máa bá wa dójú tì ọlọ́run bá wa dójú tì ní kọ̀kọ̀ bá wa dójú tì ní gbangba ìwọ ọlọ́run ìfòyà ìbẹ̀rù àgbákò tó o máa gbẹ́kọ̀ àwọn ọ̀tá rẹ̀ bá wa gbẹ́kọ̀ wọn kó náà má gbádùn kó tóbi kiri tó bá wọ̀ kó náà má rì mú mi bẹ́ẹ̀ ni gbogbo ẹni tó bá ti ní ìsìlámù onírọ́nà lọ ó kùbi tó gbà kọ́ran ti pé nígbà tá à ń sọ̀rọ̀ nípa bí islam ti ṣe ní ká máa múra eléyìí tó ṣe pé bàbá ńlá kú ọ̀tá islam kan tó tó lè dí mùsùlùmí lọ́nà láti ṣe ẹnìkan mọ̀ lọ́lọ́run rán tó wá kọ́ wa gbogbo eléyìí pé ẹ máa múra báyìí ẹ máa múra báyìí báyìí ni ẹ máa jáde ẹ bá jáde lẹ́yìn ẹ má jáde báyìí wọn yín máa pé mùsùlùmí lẹ́yìn ẹ̀yìn ẹsẹ̀ kèfèrí oná lọ́gá wa nabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹni tọ́lọ́n sì ni kọ́ máa ṣàlàyé rẹ̀ tátátá fún gbogbo àgbáńlá ayé anabi wa sallallahu alayhi wa alihi wa sallam ó ní ìwọ̀ ńlá lórí wa nínú àwọn àwọ̀ yìí ó náà ní ká máa sọ̀sọ̀ láti fún ká máa ṣe àsọ̀ láti fún wọ́n gbọ́dọ̀ dárúkọ rẹ̀ ká máa ṣe sallallahu alayhi wa sallam allahumma salli ala muhammadin wa ala ali muhammad kama sallaita ala ibrahim wa ala ali ibrahim. إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداءك أعداء الدين من الكفرة والملحدين والمنافقين اللهم دمر أعداءك أعداء الدين من الكفرة وال من الكفرة والفجرة والمنافقين اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها ظاهرها وباطنها برحمتك يا أرحم الراحمين اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله